I did not kill Mr. Adewale Okikiokusu. If I had the opportunity, I would have killed him when he was alive. What am I saying? I'm worth of doing this. Ẹ̀fọ́ kan lè wá ọ̀wọ́ láti ṣẹlẹ̀. Wọ́n láti ṣẹlẹ̀ jọ̀gbọ́n ti sún ẹ máa ń bọ̀. Wọ́n ọmọdé, òun gbígbé ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ o ti lọ pa bàbá rẹ o dẹ̀ pa bàbá rẹ. kò dé sọ̀rọ̀ náà láti ràn ṣe bí lọ́yẹ̀ ni wọn. how dare you mo sọ fún ẹ pé kò ṣe kan sọ fún mi kò ṣe. you are going to do it right now. fọwọ́ master torí ọlọ́run ló bá mi wò ẹ́ ọlọ́run mú ọ̀pọ̀lọpọ̀ ẹ bẹ́ẹ̀ tí bàbá tó ní bàbá ẹ ṣe bàbá gidi. ọ̀nkú là sí sí. ẹ jẹ́ kí n concentrate náà ah. ẹjọ́ wọn ẹni tí yín ẹ̀yàn kì í ṣe aláwòrán bíi ti dáàdi yìí.

They were found on the knife that killed your father. The fence council killed my father. What? Jaga! I was only trying to surprise you. Ẹ kọ́ sọ mọ́ mi. A kò forí balẹ̀. Ẹ ká sọ àbí ẹ kú lé. Inú ilé ẹ̀kọ́ ló fi mí sígbà tó lọ láàárọ̀. Mo bèrè lọ́wọ́ ti yá lọ sí store, get a vibrator. To o lè gẹ́ẹ̀tì tó tún gbówó ju tọ̀dọ̀ tèmi lọ. O yẹ use it. To bá dẹ̀ rí pé bóyá ìyẹn fẹ́ máa you can help yourself one. So lẹ́yìn gbogbo nǹkan tí ọ̀rẹ́ mi ti ṣe nínú láìfin, ẹ wá ní kó dúró síta kó dúró síta ní ọ́fíìsì kò lè wọlé ah, ọlọ́run adẹ adẹ dájọ́ fún gbogbo yín. ṣé wọ́n sọ pé mi ò ní dé mọ́ ni. mo mọ̀ pé ó máa padà wọ àpèsè kú ike. mo ẹ̀ṣẹ̀ wá rí reason pé ìgbà tó ti ba iye ara ẹ̀ jẹ́ táwọn ọkùnrin tán ti gbé ẹ gbé ẹ tán ti gún ẹ nígbùkúgbù tán ti balẹ̀ iṣẹ́ jẹ́ tán ti ba gbogbo ọ̀nà jẹ́ tó wá rí wípé wọ́n fún ara ẹ̀ tí mò ń ní kà ni. Ah! àná dẹ̀ mo ń jẹ́ kí eléyìí kó máa fi ẹkún orí burúkú kó máa fi búrẹ́dì kó wọ̀ lọ́bẹ̀ yìí. I do Adumaradon, yeah, eh, baby. Ẹ̀rù Adumaradon, oríkè eh, rẹwà. Eh, I'm sorry gan ni, jọ̀dá kún máa bọ̀, èmi fún jòwó. Your name, please? Akim. But my friends call me Kim. Kim? Oh, they will always sort of tough where you have somebody. Baby, calm down. No, you should tell him you have somebody. You're taking it too far. Subhanallah. Ọmọ bíbélé. O nítorí ọ̀rẹ́ mi ò lọ lé wa. Kí ló dé you náà? I've told you already. Mo náà your yọ mí nínú àìmọ ogun nǹkan tó ń ṣe náà nígbà tí wọn kì í ṣe Ọlọ́run ká inú wọn nìyẹn Ọlọ́run àdẹ gẹ. báwo la bá ṣe máa ṣe bẹ́ẹ̀ bàdá mi ò ṣọmọ kékeré náà bá mi wọn máa ń ṣe àwọn kankan mi bí ẹni tó rí ẹwù pé. mo wá ń pa láṣẹ fún ẹ mi ò dá lábàá o gbọ́dọ̀ pàtàkì pẹ̀lú àwọn èèyàn ààrẹ ṣe máa ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ṣe ń ṣeré. he has nothing to offer you love without money is nothing. ìrẹ̀lẹ̀ <laughs> bí tó fi fún ẹ ládùúró owó yìí ah mo wà interested. but on a more serious note kí ni máa yìí fi mí nù. kó má lọ jẹ́ pọ́ ọmọ ojú ọ̀rọ̀ lárí ló ń pè mí o èmi ṣọlí kíùtì. i'm ṣọlí kíùtì. ìyàwó are you stupid? so ìwọ náà pè ní ṣọlí kúntàn. n fẹ́ fi káàdì ṣe no tell me why tí mo fi ní ya káàdì máa yìn kí ló fẹ́ fún mi kí ló fẹ́ ọ́fà mi ṣó lè bọ̀ mi. ọmọ tí mo ní kó mú dání bó bá ń bọ̀ bí yes. Kim, you're overreacting. Overreacting? You're the woman I want to spend the rest of my life with. Believe I love him so much. Hey, shut up! Lọ́bù, ìjọ ti bá kófìrì tí mo rí wà tiẹ̀. Ah, màá kó ẹnu ọmọ. sójú ọ̀nà o ṣe ń rárá kéńgé. that is my talent. that is my talent. ẹ bá jẹ́ kí n lò ó. ẹ bá fi mi sílẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ lọ. ṣòro mi mà ní ẹ o. sí ìwà yọ. sí ìwà yọ. kíkan má ṣe ṣí mi lọ. o lọ síbi tó yẹ kó lọ ni. ibi ló wà ní. Ah, oh my god ah, pẹ̀lú ọkọ mi darling ẹ ṣe bá ọmọ yẹn wá space kan lọ́dọ̀ yìí àbí kẹ́ bá ọ̀rọ̀ yín honourable sọ̀rọ̀ bí wọ́n lè rí space fún. honourable ó ṣẹ̀ṣẹ̀ dé àwọn staff ẹ̀ lẹ́ni so kò sáyè look at a full grown up man like you ó sùn lẹ́ńbẹ̀ẹ́. Eh? When I was your age, mo ti wà lórí street hustling. Ask your mum. Ìwọ. Wọ́n bí ó bá ṣe ṣe ó kù sọ́wọ́ wo àtìyẹ́ ẹ̀. Mi ò dúró tọmọ kankan kí n tó jẹun. Okay? Ẹ bọ̀ darling, àdúrà tá a máa ń gbà ní pé kí àwọn ọmọ akọ́ máa jìyà táwa ń jẹ. Àmín. Jà lọ. Ok, màá jọ yín ní mọ́tò láìpẹ́. Bẹ́tà. Ayo wo mi ò fẹ́ kó ro jìnnà tí ilẹ̀kùn kan bá tì ọlọ́run bá sì ṣe mí i want you to stand up kó wọnú lè lọ kó wọ aṣọ ẹ and go on the street kó lọ wáṣẹ́. i am not happy about what daddy said now. How, could he be talking like that? ṣé ẹni mi sọ pé kí n má rí iṣẹ́ ni èmi mi sọ pé kí n má gbà mí iṣẹ́ ni. Hmm, ṣé orí kan ti dáàdi ẹ sọ wọ́n rí sọ. am i not trying. Am I not trying enough? It's the truth. A man has to hustle. Eh? Sugar daddy, your daddy loves you. Jẹ́ kí n bá the ẹ̀ ta. Kò I bínú, a sọ pé Sugar, ń see you when I get back. Eh? I'll be back. Sugar. látàárọ̀ tí mo jókòó sí kitchen tí mò ń dáná tí mò ń tó ẹ̀fọ́ ṣo tún expect máa fọ abọ́ at the same time ni kí ni problem ẹ. Ah, ah, Yomade o máa ní kí wàá bẹ ẹ̀fọ́ bọ́n kitchen ṣé o lè fọ fúnra rẹ ni. èmi ló larúkọ mọ́ <laughs> àárín kí tí wàá wò ọ̀rọ̀ èmi àti ẹ èmi ló ń larúkọ mọ́ lórí anyways dáàdi iṣẹ́ gbọ́n kan tó sọ ṣá. àgbàyà ni ẹ ẹ ṣe má gbàlagbà ni wọ́ọ́ ok kí ló fẹ́ kó bẹ́ẹ̀ ṣe kitchen. dádì ẹ̀ ń bàjẹ́ dádì ẹ̀yin lè ń bọ ọmọdé yìí jẹ ẹ̀yin lè ń bàjẹ́ ó yẹ kẹ́ ọ̀dà ẹ̀ kó wá assist mi nínú kitchen instead of sọ pé kí ni mo fẹ́ kó máa bá mi ṣe dádì this is not fair. ìwọ sọ nǹkan tó fẹ́ kó bẹ́ẹ̀ ṣe. dádì kó dìde kúrò mi tó jókòó sí yẹn kọ mi ò lè máa fabọ́ fún ayọ́nùdẹ̀ lè máa fabọ́ fún n ò lè máa dáná fún kó ṣèdí bíi di katapila kó nǹkan máa jẹun nìkan láì lọ́jọ́ ayé tiẹ̀ kó má ní kọ̀ọ̀kan tó fẹ́ ìwọ náà ló bá fi wá pọ̀ ẹ̀. ohun dáadé mi ò lè fọ́jà ẹ túbọ̀ kan tó sọ náà lèmi ṣèdí bíi di katapila ẹ wo mi ò tẹ̀lé fọ kankan ẹ gbogbo ìkọ́nà mi ń dùn mí wọn tó wà lọ tọwọ́ bo mi. pẹ̀lẹ́ máa jà pẹ̀lẹ́ kó nǹkan ìwọ ló bá ṣe hmm? tó bá dọ̀lọ̀ òun náà dáná. dáàdi kò sí problem kò sí wàhálà mo ti dípẹ́ òun lè máa support bọ̀ sórí ìwọ. àgbàyà hmm. be careful má jẹ́ kó bí ẹdín ọkọ bẹ́ẹ̀ o. so báwo níbi tó lọ. Ah, báyìí you see wọn àwọn ìgbìyà accept me from what i'm saying you know ó jẹ́ kó yé mi pé <clears throat> pé mo meet up pẹ̀lú requirement àwọn you know pé mo jáde pẹ̀lú second class you understand wọ́n dẹ̀ làwọn appreciate ẹ̀ you know wọ́n treat me dáadáa wọ́n kẹ́ me. wọ́n ṣe everything as a matter of fact nígbà tí wọ́n máa ṣe gbogbo paparazzi tán wọ́n kàn ní àwọn àwọn sorry gan o àwọn kan mọ̀ọ́kọ́ tó ṣe àwọn kan lè gbà mí síṣẹ́ i was like for what. ah god of mercy. gbogbo àìtẹ́ ṣe nígbà mi ṣiṣẹ́ pé at least mo meet up pẹ̀lú requirement yín ẹ ṣe interview fún mi mo dá yín lóhùn perfectly there is a lady among them gan tó ń sọ pé yeah i'm a good looking pé màá tiẹ̀ wá òkè fáwọn láti máa ràn lọ sí outside the country láti máa lọ represent company which tí mo ti wọ́n pé òkè fine mo ti ríṣẹ́ ìgbà hmm. tó máa sọ̀rọ̀ finally they were like eh, um, àwọn sorry gan àwọn máa get back sí mi in short àwọn tẹ̀lé gbà mí sí i was like what what are you talking about hmm. my father owns a company tí bá wá síbi báyìí kí wọ́n á bèrè iṣẹ́ ẹ̀kọ́ lè máa yọni sí mi anyhow you know mo dẹ̀ kúrò mbẹ́ ń pé well àwọn ọlọ́mọ. ṣọmọ ni ẹ ẹ ṣí ọmọ ni ẹ it's obvious you're a lazy man look at the way you're dressed so o ti rí mi as novice ṣé mi náà ń gbàyàn síbi iṣẹ́ ni mo mò ń lè gbà síbi iṣẹ́ because I don't want to ruin your life because I can see you're proud I know you're a proud person but I want you to struggle to know value for money mo ṣe fi ẹ́ lẹ̀ hustle fúnra rẹ̀ can you imagine what you're telling me. Daddy, mo meet up pẹ̀lú ìyókù ara rẹ̀ you don't get it right. shut up ṣé ìyá rẹ̀ ogbó ń bá oh máa make sure pé gbogbo allowances ẹ̀ máa stop ẹ̀. Uh-uh, Daddy, you, you don't have to do that. báwo wà lè ṣe fẹ́ kí n máa maintain ara. I know you're brilliant that is why mo ṣe mú ẹ lọ sí university ó dùn mí pé mo kàn waste owó lé ẹ lórí láti lọ sí university ọmọ mọ̀wé kò níwà ọmọ níwà kò mọ̀wé ta ló fẹ́ gbà ẹ́ síṣẹ́ yes I know you're brilliant because I want you to have the best personality in this country to polish my name better can you imagine wọ́n ní ọmọ ti tèmi àmọ́ ajá pípa sórí tébù àmọ́ ṣe oh my God anyway. I know what to do. That agility is like you don't... Shut up! You don't understand what is happening. These people accepted me. They appreciate my results. But they don't want to accept me as one of their staff. What did I do? I don't know. Also, for me, mi pé mi ò àwọn nǹkan Daddy is not thinking beyond what I am seeing. You know ikú ah, tó ṣẹlẹ̀ ló ń nípa àwọn àwọn òwò dìbò. dádì dádì. fún ìdí kan tàbí kejì lọ́lọ́run ti fún ní lẹ́kùn ẹni káde bá kókó ìdílé gani fẹ́ni òun lẹ́ẹ̀dì kan o. Màá ní ìdówó epo. Ah, Ẹnìgbà mi sọ wípé kò sí fún mi mọ́tò yìí. Ayọ̀, are you telling me pé o ní owó tó lè fi repo sínú mọ́tò? Mummy, but I told you earlier that there's no fuel in the car. Ó ṣe máa rówó repo sí mọ́tò. A wà lórí seat ń bẹ́ẹ̀, ó máa sùn kalẹ̀ ń a máa wo TV, a máa ṣe drawing, a lóun yàwòrán. As old as you are. So àwọn kí sister ẹnìkan lọ wá owó epo fún ẹ. Oh àánú ẹ ṣe mí. that's too harsh that's too harsh. that's too much daddy. Uh, um, um, please have this from me. I am not going anywhere. Hey, come back here! Ayo! Ayo! Daddy, look at what you've caused. I'm going to cause Daddy to cause. Can you imagine? Ó dẹ̀ fẹ́ rule life for more. Eh? Ó tún fẹ́ fún lówó epo. Eh, ìgbà tó sọ pé ó lówó. Ah, ah, ṣá ni sọ kó lọ jalè. Abi, má dẹ̀ fún náà ni. No, no, you guys, you guys come over. You guys come over. Come, come. You know what? I'll give you guys some money, right? Mm. Hmm? Kẹ wá bẹ ṣe máa lọ. Hmm? Bọ́tà ló fẹ́ gbé wa lọ sí. Mọ́mí ló drive. Eh? kí ló sọ chicken burger? Don't worry, let me go and talk to him. Hmm? All right, daddy. To ban wìn, buy ẹ̀jẹ̀, á tó yìí ti. Mọ́mí, ó yẹ wá gbé wa lọ. Oh, kí ló ṣe wọ́n drive? You know I don't like driving in the afternoon. Oh, you don't like driving? Okay, me too. I am tired. Oh, oh, okay. Um, ṣebí dáàdi ń ti lọ bá ayọ̀ sọ̀rọ̀. Eh, let me go talk to him. Bí o fẹ́ yí why is bàbá yìí ti Lọ́ládé, kí ló sọ pé ó ṣe Mr. Joshua? Máníjà, ọ̀gá ní Mr. Joshua ò ṣe àwọn bí iṣẹ́. Kò ṣiṣẹ́ àwọn bí iṣẹ́. Nǹkan tó ga sọ nìyẹn. But kí ló dé tó ṣe jẹ́ pé tó bá gbéṣẹ́ fún yín àti ṣé máa jẹ́ problem? Ẹ ṣé kò jẹ́ kí oníkálukú mọ iṣẹ́ ẹ̀ ni? Ẹ kí ló tó ṣe máa ń rí bẹ́ẹ̀ náà? but manager èmi àti ìmọ̀ pé Mr. Joshua ń try àtàwọn other staffs ẹ mọ̀ pa ń try but Mr. Joshua náà máa ń ṣiṣẹ́ but mi ìmọ̀ kan tó ṣẹlẹ̀ tó fi ní òun ṣiṣẹ́ àwọn ibi iṣẹ́ so mi ìmọ̀ kan tá a fẹ́ ṣe sí báyìí. Uh, kí wàá lọ́gàá ń sọ lórí ẹ̀ báyìí. manager wọn làwọn fẹ́ sack Mr. Joshua ni o. Ah, sack kò yẹ kó le tó yẹn náà. nǹkan tó ga sọ nìyẹn o a jẹ ti bẹ̀bẹ̀ on his behalf but still wọ́n nínú. Ah, mm kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn báyìí ó yẹ kí Mr. Joshua náà kú serious pẹ̀lú iṣẹ́ náà staff mélòó gan la ní nínú iṣẹ́ yìí lẹ́nu iṣẹ́ yìí débi pé wọ́n máa máa ronú pé fẹ́ sack ọ̀rọ̀ sack kan ló yẹ kó kàn mélòó gan ni wá nínú company yìí. ẹ̀yin náà sọ pé mélòó ni wá tí wọ́n fẹ́ because èmi ò mọ̀ mi mọ̀ nǹkan tí Mr. Joshua ṣe. but I don't know I don't know I don't know mi mọ̀ nǹkan tí mo lè. anyways wọ́n ní wá pè yín ni o ọ̀gá ni wá pè yín wá ni. ọ̀gá náà fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni anyway sọ fún wọn pé màá yọjú sí wọn lẹ́yìn tí wọ́n lè parí nǹkan tí mo ṣe. ìtùnú ìtùnú ṣé òòtítọ́ kò dìde ńlẹ̀ báyìí sìn. Ọlọ́run kí ni ganan. ìtùnú dídé náà ṣé gbogbo nǹkan mo fẹ́ máa ṣe fún ẹnu ilé ni náà ṣé dá mi lóhùn ò ní fàbọ́ ò ní gbálẹ̀ ò ní dáná náà nǹkan tún jẹ́ òtá fífẹ́ máa lọ síta máa kó lọ sí camp ó tún ń sun òun ló ń sun báwo ló ṣe ń ṣe báyìí náà ilé ọkọ mà ló ń lọ. bọ́ kí ló wà nínú kó páàkì ẹrù. ìtùnú mo ti sọ fún ẹ kó má má larúkọ mọ́ mi ìtùnú má má larúkọ mọ́ mi ìtùnú ṣú ara ẹ má kọjá ìyá rẹ ẹnu léyìí o mo mọ iye ọdún tí mo gbà lọ́wọ́ ẹ o má yẹ kí size ẹ má yẹ kó máa deceive èmi àti òsínú ẹgbẹ́ má máa larúkọ mọ́ mi mo sọ fún ẹ pé kó máa pọ́n mi lé pọ́n mi lé. jóná kí ló dé òde lọ́gbà èjì níbo mẹ́wó ní òsínú ẹgbẹ́ kókò páàkì ẹ̀wò fáàbùrù ẹ̀ òun ló ti dogun iṣẹ́ fún ẹ. dìde nẹ dìde nẹ dìde nẹ dìde nẹ I won't take that from you mo like kóbìnrin wa kó kó kó máa ṣe bó ṣe ń ṣe o lazy you are too lazy get up and join me. <gasps> yomade kí ló máa tẹ̀kẹ́ láti kọ́ park gbogbo kí ló yá má bínú ẹ̀gbọ́n mi park ẹ̀. mo lo forúkọ sí tẹ́lẹ̀ ní báyìí wo àwọn bàtà tí ó wà mẹ́yìn. wọ́n kú bàtà yẹn náà sí. kí lè kú. ìgbà tí wọ́n lè dàgbé gbogbo gbogbo sáìtì ó tún wọ ó tún skin. my darling ṣé rí nǹkan tí mo fẹ́ mo ti máa ń sọ over and over and over again and I will continue to say it níwọ̀n ìgbà tí ẹ̀ múnú mi dùn tẹ̀dẹ̀ múnú bàbá yín náà dùn see girls we are super super proud of you and cherry látìgbà tẹ wà ní yunifásitì tẹ fi ṣetán throughout ẹ disappoint wa rí now that was phase one yẹn phase two lélẹ́yìn ẹ̀ ń lọ sí camp ẹ̀ ṣáà mọ nǹkan tí mọ́mì ti máa ń sọ nígbà tẹ wà yunifásitì don't do this ẹ má follow that girl. mo dẹ̀ gbà ládùúrà wípé ọlọ́run tó mú yín lọ yìí á mú yín padà wálé láyé àtàlàáfíà hmm? when you get to camp anything tẹ bá need okay always call mommy tẹ bá pè mí tẹ bá reach me your dad is always available for you hmm? and your madi tẹ bá dé camp má jẹ́ kán rí baby of the house bí ẹ̀gbọ́n o ṣùgbọ́n let them know pé àbúrò ẹ̀ ni. ìsìn gbọ́ báyẹn sí. <laughs> ẹ má kẹgbẹ́kẹgbẹ́ o ẹ má bá wọn lọ sí anywhere o anywhere you want to go to inform your sister ṣe gbọ́ all right darling ọlọ́run àwa pẹ̀lú tẹ́ bá dẹ̀ wá ṣe tán ní agbára ọlọ́run iṣẹ́ eré lẹ máa fi ṣe ọkọ alálùbáríkà ọlọ́run máa bá mi yàn fẹ́ méjèèjì ọkọ bíi ti dáàdi mi. Um, Are you guys ready? Yes, yes My dear. Yes, my love. so, that's the point. Oh, um, oh, I'm going to miss you. My baby. Mommy loves you, huh? Mm. Come yeah. on. Mm. Yeah, my sugar. Yes, Mom. Touch I'll miss you too, darling. I'll miss you. Kiss, kiss, kiss. Mm. Oh, yeah. my okay? Yeah, Moni, money, that's the other side. Okay, darling. Okay. my baby. Yes, my mom. my mom. All right, darling. No, matters one butter. That is my talent. Ẹ máa jẹ́ kí n lò ó. Ìṣòro mi máa ní ẹ o. Ṣé ló wáyọ̀? Kíkan má ṣe ṣì ní lọ́nà o. Wọ́n ń tọrọ ìkànnì mọ́. Bẹ́ẹ̀ dá máa ń ṣe ní wọn lọ́wọ́ alátakùn mọ̀ ọ̀rọ̀ yẹ ọ̀nà mi ṣá ni mò ń tọ̀ ẹ̀yin náà ẹ̀ tẹ́ pámọ́nà yín kẹ́ lè já sójú ọ̀nà ọ́ ṣe ń rárá kéńgẹ́. that is my talent that is my talent. ẹ bá jẹ́ kí n lò ó ẹ bá fi mi sílẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ lọ. ṣòro mi máa ní ẹ o sí ah, ìwáyọ̀ sí ìwáyọ̀ kíkan má ṣe ṣì ní lọ́nà o. ń fẹ́ kò fẹ́ gbígbóná bẹ́ẹ̀ dẹ̀nìyà ò tó ń gbé ń fẹ́ wá kò mà dáwọ́ iṣẹ́ dúró kò mà sẹ́ni tó lè sọ pé kó má máa máa fẹ́ láyé yìí ẹni máa ṣì mí lọ́nà kẹlẹ́dà mi máa jẹ pàdé wọn. that is my talent. that is my talent. ẹ bá jẹ́ kí n lò. ṣínà ìràwọ̀ ẹ jẹ́ kí n lò. ṣòro mọ́ mi máa ní ẹ. sí ló wáyé o. sí ló wáyé kíkan má ṣe ṣì mí lọ́nà o. Ah, ibi orí ń gbé ni lọ wá o mọ o àyànmọ́ ń kọ́ kádàrá lẹ́yìn. ẹ̀wọ̀n ìdílé kan sọ ilé kan sí èmi ìgbà ilé ìtọ́gbé síwájú ìròyìn ìṣùpọ̀pọ̀ náà ah, ẹ wo ibi ń pààyàn jàre. Ah, ìtùnú ṣé òun ṣeré ni àbò mọ́mọ́ bùrádúró ilé tó jẹ́ kúrò nílé o tún débi báyìí sí yìí gbogbo appetizer yìí kò tún tó ẹ o tún sì ń sọ pé àfihàn kan gbé oúnjẹ dé. oúnjẹ mélòó mo jẹ ni kí ni mo jẹ. no o ti jẹ ọlọ́run tẹ́tẹ́lẹ̀. Ah. o tún jẹ gbogbo appetizer báyìí. o mọ̀ tunu ni òru tó jí tọ̀mọ̀ ju kò mọ̀ pé mò ń ṣohun ó ṣe fújò jẹ kéèkì kéèkì ńlá ni o parí ẹ̀ very early in the morning o ti gbé phone o ti order fún pizza can you imagine o ti jẹ yẹn náà kó rọra máa kó better watch it watch it o. ṣé òun nìkan ló jẹ pizza. o jẹ́ nu pizza. èmi ò bá jẹ pizza ń bẹ̀ èmi ò bá jẹ́ ń bẹ̀ probably because of the flavour tí mo kàn fẹ́ yẹ̀ wò ló assume pé mo jẹ́ ń bẹ̀. Ah, Yọ̀mádé. ṣé o yẹ flavour pizza wo àbí ẹgbẹ́ ni flavour pizza máa ń wà. Rose you are spoiling this girl you are spoiling this girl sọ fún ṣótìrí tóbìnrin bá ti wọ extra extra extra large problem ti wà ọmọ kékeré ara ẹ ní tabajọ ńlọ títí wọ́n ló máa ń pè lẹ́gbọ̀n just watch it watch it òun lọ́rùn ẹ̀ òṣòǹtàmọ́yìn ọ̀rùn ẹ̀ ti sanra jù ó ti sanra jù. ewu lọ extra extra large gan náà ṣé kí n máa jẹ mọ àbí kí n wá kú ni ṣé kí n kú tó yí mo sanra ni. má wọrí kọ́ntínú tó ti gbọ́ má jẹun lọ. ọlọ́run ló dá mi báyìí sọ ẹ jẹ́ ọ̀ra jẹun lásìkò tó wù mí ikú kan lèèyàn máa kú ó sanra wàá kú ó gbẹ wàá kú so you guys should leave me alone. no let's get serious now she's your sister you have to give her some love and also ẹ̀gbọ́n ẹ̀ bóyá wà ó ti pay dues ẹ̀ sẹ́yìn sẹ́yìn nígbà tó wáyé kéré she deserves some accolades. yes i deserve some accolades for real cos mo ti san gbogbo dues mi when you were growing up to understand by anything ṣé you ti rí gbẹ́ni sọ kíní kan fún mi tí o bá watch àwọn gluten attitude ẹ̀kọ́ máa fọwọ́ mẹ́wàá jẹun mi ní fún ẹ lówó mọ́ o mi ò lówó tẹ́nì kankan lè máa waste anyhow you need to be taking to my words kó máa respect me. kó bọ̀ mi ní fún ẹ mọ́ do you understand me. tí o bá fún mi ní owó razak máa fẹ́ mi lówó ìwọ ni ọmọ bàbá lówó tó lè náwó bó èmi i'm gonna spend the money. razak máa fún yín ó ti rọ́mọ ọ̀tẹ́jọ́ láàbì tó máa waste owó ẹni o. now let's get serious i'm here for you guys already one now so tí o bá fún lówó èmi á fún kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ká máa scratch back ara wa ni let's help each other. i need to caution you you are adding unnecessary weight and it's getting too much. ẹ bá wọn jà ẹṣọ. mo wà mo ti gbẹ nọmẹ látàrọ̀ kò lọ pẹ̀lú pé kì try ẹ sọ. ṣùgbọ́n láyè Mr. Agbade. wọ́n ní ìdèyàn bẹ́ẹ̀ iná àti wọ́n dẹ̀ ti bá wọn sọ̀rọ̀. Are you serious? so you are kàn débẹ̀ kó lọ bá mánéjà ẹ̀ ló ti tán. nínú ìmọ̀ àdúgbò wọn ti máa ń ṣe ìgbà ah, nine ni o iṣẹ́ tó bá lè eight gan-an ó pè é ọ̀jẹ́ kó nine. so my mission sure be before nine máa dé bẹ́ẹ̀. tó bá dẹ̀ lè lọ ní eight better well anything na past nine wàhálà ni o. ti bọ̀ ṣé ìwọ ìpàdé mi wá gbá yìí. Ah, ok ṣé ọ̀rẹ́ take care yẹ ọlọ́ọ̀ máa ṣe ọlọ́ọ̀ máa ṣe. Ugh. ti yẹn dà kó ó wà bẹ́ẹ̀ mi tiẹ̀ lè dìde yá ọ̀rọ̀ máa wò báyìí. <laughs> seriously <laughs> fíìmù yìí eh, kò tẹ̀ fọ́nì rárá inú gẹ́ọ̀ yẹn ń ṣe mí. ìmọ̀ kí wọ́n ti wò ó rí so jẹ́ n concentrate jọ torí ọlọ́run. <laughs> bọ̀dá mi kí ló ṣẹlẹ̀? ẹ wo táìmù lẹ́yìn yìí náà ṣe bá gbóni yẹn dá yín. this is ten mo gbé. bùrẹ́ ni wọ́n hapun dé má ṣẹ̀rù bá mi kí ló ṣẹlẹ̀. kí ló ti ṣẹlẹ̀ báyìí. mo ní appointment for for nine o'clock. Ah, eh. nine what. and this is ten thirty. ẹ wo sọkẹ lọ múra kẹ máa lọ. lọ́dà àtà òṣìṣẹ́ ọ̀rọ̀ ọkọ mi ó sọ látàrí ọkọ ńláni ó pàdé ó ńláni ó pàdé ó ńláni ó pàdé àníkọ àníkọ náà ló fún àwọn sọ pé kiri wo dẹ́kun tí dẹ́kun sọ dẹ́kun kan kò yí orí burúkú ò ló sọ this is eleven thirty eleven thirty lónìí. Ah! ẹjọ́ yóò lè help go inside have your bath and dress up kẹ́ máa lọ. Ah! ẹ máa dúró síbi máa pa ìwọ sí ni ẹ ní wọlé lọ kẹ́ lọ wẹ̀. ẹ máa dúró dé ilé ẹ̀bá ìwọ̀n lè dúró náà o ní go and do something ẹ lọ dress up or something like that. máa bá múdù jẹ fún yàn. ó sọ fún yín ó sọ fún ẹ méjèèjì pé tó bá ti di seven o'clock ẹ jí kí ló dé ṣe jí mi. bùdá mi kí ló tún ṣẹlẹ̀ báyìí kò sómi àbí wọn pọ́ǹpù omi. ẹ wo ẹ wo omi yọ mi ò yọ jẹ́ kẹ lọ tẹ pep sára kẹ wọṣọ kẹ tètè máa lọ. or better still kẹ yarun ẹ ṣàmúra kẹ máa lọ kókó nìyẹn. àmọ́ yàrá yìí pé gbogbo aṣọ mi ti rún. ó ti ó ti rún ẹ lọ wọjà làmíà ò bọ́m̀ṣọ̀ ti dẹ́kun ní wọ́dọ́ọ̀pù ní báyìí ìlẹ̀ máa kó síbẹ̀. jàlábíà. yes. wọ́n sì ń dábìá. ìdá tètè máa lọ ẹ dúró síbẹ̀. oh what. èmi ni um, ayọ̀ ṣèbẹ́yìn ni máa ń ṣe àgọ́ yes èmi ni how can i help. èmi ni mr ayọ̀ tó yẹ kí ó wá resume. oh okay but nine am ló yẹ kẹ́ resume. ẹ yẹ you are right nǹkan tó ṣẹlẹ̀ ni pé bí mo ṣe ń bọ̀ um, traffic here and there ẹ mọ bí ah, èkó ṣe rí náà. oh okay ah, ẹ pẹ̀lẹ́. nǹkan tó fà á nìyẹn. ìṣọ̀mú láti jog débi báyìí mo bọ́lẹ̀ mo bọ́ mo jog. ẹ̀bọ̀ yẹn ò rí ṣe problem bọ̀ ìgbà tẹ́ ẹ̀ bọ̀ nù lé láti reception ṣe ẹ̀rí máa nǹkan tó wọ súùtù lẹ́sàlẹ̀. Mm, yeah I think I saw one dark man like that. ẹ yẹ actually man yẹn gangan ló gba iṣẹ́ tó yẹ kẹ́yìn wá ṣe níbi because she was supposed to be here before now. ọ̀gá tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ máa yẹ ìpàdé ṣe fún mi. actually, you know, Timal was leaving for the first time. The when you call me, I don't want to take things. I'm sorry. Jumanji. You know, I'm a shy type. I don't drink all the time. Jumanji, kí ló dé, feel free now. Uh, I feel like mm. Hey, Daddy. Welcome back home, my beautiful daughter. How are you guys doing? Fine. you ṣú ọ̀pọ̀ You want to be seen? Look at you. Oh my God! Ah, ìgbà tí wa kò rí báyìí nígbà tá a lọ sí àfúta máa dé àti rùkẹ́ gungun báyìí. ọ̀dàdì yakola lọ jẹ́ mi ta lọ náà we are both adults pàtàdé school gan tàdé camp gan afa ìwé wa then we are and moreover daddy ẹ mọ̀ pé tá a bá break tá a bá wà ní school ẹ rí i pé most of the time a kì í pè yín ẹni tó wà behind there. and besides oh. yakola lọ jẹ́ mi ta lọ náà ọ̀dàdì how are you? fine. Um, what's your name? Razak. Razak. Razak what? Uh, Razak Otedola. Oh, Otedola, that's beautiful. Mm. is ah, what I'm telling you guys. Hmm? Ọmọ tó bá kàwé, ó máa pàdé èèyàn. Eh? Àwọn Oh my God. I appreciate you guys but mo bá already sọ̀rọ̀ ẹ̀dẹ̀ bọ̀ sí mi lẹ́nu. Eh? Ó yẹ kẹ́ wà rest assured pé iṣẹ́ hmm? Because you don't need to work in my company. Ẹ you share lọ́dọ̀ Fẹ́mi. Tó ń bá ti pè Fẹ́mi ọwọ́ kan nìyẹn. Tó bá jẹ́ ṣẹ́yìn, tó bá pè é dáàdì kan máa pe DJ Copy ọkẹ́ ń pe DJ tó fashion àwọn méjèèjì tí wọ́n bá ti rí kọ́ wọn láti máa pọ̀ padà. ìyẹn ló ń pè ní extension of world. Hmm? olówó ló máa ṣe òrí olówó you see that's my daughter. thank you daddy. Ah, so where you up to. ẹ wo a fẹ́ jáde o Razak dẹ̀ ló máa gbé wa lọ bọ́ àní pẹ̀lú promise please daddy. oh that's good ẹ kò sí problem náà ṣó gbé mọ́tò wá. Uh, yeah um, if we need to park the entrance the entrance. no oh, that's no problem but you know my rules yes, sir. don't stay late at night. Hmm? ọmọ rẹ ń rìn ru ọmọ burúkú ló ń rìn di alẹ́ hmm? i love you guys so now i don't play with my daughters okay high five girl. That's my daddy. so I'll see you guys. I'm busy inside. No? Right, so take care. Yeah. báwo dẹ̀ ni tó ti wá padà iṣẹ́. iṣẹ́ kẹ ah, ah, iṣẹ́ ló kọ pé bẹ́ẹ̀ <laughs> mi ò tí ì ríṣẹ́ ọ um, as a matter of fact gbogbo àwọn credentials mi kò tí kò tí pé kòsó ṣe láwọn kọ̀kọ́ tó yẹ kí n gbà ní school èmi fi gbé kó wà important ni but later ìgbà tí mo wá rí pé kíní yẹn ó máa ó máa wúlò fún you know package àwọn credentials mi mo ní láti gbà mo ṣe wọn pé okay I need to go back to school and request for it but mo ti mo ti bẹ̀rẹ̀ processing yẹn anyway. oh well you are right ó lè jẹ́ document pẹ́pẹ́pẹ́ tó fi pé kò wà important yẹn ló ń fa delay látijọ́ yìí ẹ bọ́ sórí ikọ̀ tó fi pé kò wà important yẹn ìyẹn gangan the most important. yeah yeah right. yeah because lẹ́yìn tó bá gba credentials ẹ̀ tán ó ní láti tún make enquiry láti make sure pé gbogbo document ló ní láti gbà tó ní láti gbà gangan ló ti gbà mm. because it matters mm. yeah it goes a long way because àwọn companies mi wà tẹ pé àwọn àwọn nǹkan pípẹ́pẹ́ yẹn ló máa ń find out ló máa máa wá nǹkan tí ò sọnù. i'm i'm very sure by next week ẹ kó ẹ kó ready kó dẹ̀ máa wọ́n tó máa fi dídà ẹ̀ hmm. èmi ò èmi ò iṣẹ́ iṣẹ́ máa wá mi wá fúnra rẹ̀ ni wọ́n máa pè mí fúnra wọn ni because i know what i have seriously kò ń ṣe pé bóyá ìgbéraga wọn náà mọ orí èèyàn tí mo jẹ ọmọ kí mo ní àìkiri gan i know what i'm gonna do to make one plus one láti lè jẹ́ kó fi wọ́ hundred and one ó oh yẹ mo mo mo bí ṣe lè ṣe mo láwọn taxes yẹn lọ́wọ́ so mi lè máa fi àmì bẹ́ẹ̀ ṣe no kò possible o ti understand but popsi mi ha that man that man tó bá bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ẹ̀ báyìí lásán á dàbí lọ́kùn fún un òun gangan ló ń jíjà pé i gats to work because i want to burst that man head fẹ́ burst orí wọn. ọmọ ní láti understand ìwọ náà kó fàdúrà tì ṣùgbọ́n gbogbo nǹkan láyé náà ló fàdúrà. I'll do that, I'll do that. That is why you need to work on your papers. Make sure gbogbo documents ẹ̀ pé èmi náà máa bá ìfọwọ́sílẹ̀. other time okay mo rí ẹ̀gbọ́n yín he's very dull and when I was even greeting him oh mi sọ brother also, up as in I felt that something is wrong Oh, okay, òkè is everything okay. Oh, sori bọ̀dá me. Sure, if you want to, be why she ìṣe Oh, yẹn wo má má bọ̀dá rẹ̀ ń pa ẹ̀ is actually going through a lot because he has got no job and our parents wa wọn ò take a lightly pẹ̀lú I wọn choke her to death. I wish ain't àìríṣẹ́ gangan ni problem Tony bọ̀ǹkan tèmi tẹ̀rọ bí o lè bá wa bá ọ̀nkù ẹ̀ sọ̀rọ̀ ah. tó bá lè bá rí iṣẹ́ lọ́fíìsì. Ah, that's very funny yeah kò jẹ́ pé ọ̀nkù lè get iṣẹ́ fún un but let's take it from this way wàrí dj copy tó jọmọ the other girl wàrí pé dj ló ń ṣe and the other one tó jẹ́ younger girl jay to fashion wàrí pé she is into fashion preaching and all that ebi tí mo jẹ́ cousin wọn gan-an gbà tí mo máa wá pé uncle mo ní ìdíṣẹ́ it was like àwọn ò ní iṣẹ́ làwọn lè fún mi at the moment pípọ̀ wọ́n bá mi file another job sọ́dọ̀ ọ̀rẹ́ wọn ní Abuja Dangote ṣé àmọ́ Dangote group now sure. that was where I got my job hmm. so hmm. in, in fact when you want we get to his tip right now àwọn application kan bẹ ato yìí ah. CVs lóríṣiríṣi file lóríṣiríṣi so kò jẹ́ pé wọ́n lè help o wọ́n help a lot of people but sometimes we want you to explore ẹ̀yin náà jáde so you understand what I'm saying. okay but Razak ṣé bọ̀dá mi ò lè wá ṣe pa something àbí. ṣé kò rẹ̀ ẹ́ kò máa rẹ̀ ẹ́ látinú wàá máa sọ̀rọ̀ wàá máa sọ̀rọ̀ òní rorí òtẹ̀ ní gbọ́rọ̀ yẹ̀wò kó tó sọ wàá kàn sọ̀rọ̀ gbà ó ṣé ọ̀rọ̀ ló sọ ń gbòòrò ẹnu yẹn kí bọ̀dá tèmi ay kó máa ṣe pa fún Razak does that make sense to you. Ah, ah. but ó yẹ kó lè rò pé joblessness wọn is affecting me. can you imagine can you imagine mo ń stop ẹ tún tún stop. oh you know just calm down on your sister and also you wọn ò lè ṣe pa mi now you know seeing your brother kí n máa rán wọn iṣẹ́ pé lọ́wọ́ mi i'm sorry. apart that Joe, in case to Baba, bára rí slot fún wọn please. má worry nípa yẹn ọlọ́run máa ṣe lágbára uh, ọlọ́run uh, wà idea pay or no pay Mama má máa gbé yẹn wá use your brain use your discretion. Uh, yeah, I, I really appreciate that but I will let you know first any opportunities Mark Pia Meiji like let him walk through because I think I like him. He's a cool guy. Yeah, he is indeed a very uh, cool guy. I would love to know him more. kò mà sẹ́ni tó lè sọ pé kó má má má fẹ́ láyé yòó ẹni máa ṣì mí lọ́nà kẹlẹ́dà mi máa jọba ní wọn ẹ mo lè máa dá ṣiṣẹ́ èèyàn mẹ́wàá ń bíbá ẹ jọ̀ọ́ ẹ sọ fọ́gá kí wọ́n employ àwọn èèyàn fi replace àwọn tí wọ́n sack ṣé èyí ti ń wọ̀ mí lọ́rùn. Dọ́ládé. sá. sórí gbogbo àlàyé tó ṣe yìí tí n bá sọ pé kò yé mi irọ́ ni mo fi pa gbogbo ẹ̀ náà ni mo rí náà and mo lè fẹ́ mọ̀ pé wọ́n ní kọ́kọ́ ló ń complain gbogbo staff yòókù ti ń wáyé bá ti wá ń ṣàlàyé fún mi but mo ti sọ fún every one of them pé kán ní sùúrù so my employ ẹ pé kó o ṣe sùúrù gidi ni o ṣe sùúrù gbogbo nǹkan tó ń wò yìí máa padà níyànjú mo fẹ́ kẹ́kọ̀ọ́ máa manage ẹjọ́ ẹ̀kọ́ ṣáà máa rọra máa manage bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí rọra máa ṣe with time gbogbo ẹ̀ máa wà ok. manager ó ti ń pọ̀ ju fẹ́mi nìkan iṣẹ́ tó yẹ kí àwọn tó kù ń ṣe kò sẹ́ni kankan bẹ́ẹ̀ èmi nìkan lọ́kàn ń pè lọ́ládé lọ́ládé. and as a matter of fact uh, um, there is a board meeting tá a fẹ́ ṣe lọ́la tá a bá débẹ̀ náà máa tèbù gbogbo ọ̀rọ̀ yìí sílẹ̀ fún wọn and mo dẹ̀ mọ̀ pé eh, gbogbo ẹ̀ ló máa padà níyànjú. ẹ ṣe ẹjọ ẹ bá wa wá nǹkan ṣe ẹ bá èmi personal ẹ bá mi wá nǹkan ṣe ṣe ẹjọ. bá mi sọ fún secretary pé kó bá mi kẹ́ sí sí tí mo bẹ̀rẹ̀ kan. hello ayọ̀. hello. Ah, báwo. ẹ báwo ni wàá wá. ìyá mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé kò sí dọ́kímẹ̀ kankan tó ṣe fẹ́ gbà ní school. Um, ah, to get everything ready, everything ready. Gbogbo credentials, eh, gbogbo mo ti either any other result or anything ṣé o ṣáà ní issue kankan mọ́. yẹ́yẹ́yẹ́ mo ti lọ gbà mo ti lọ gbà. that's good nǹkan tó ṣẹlẹ̀ ni pé àyè sílẹ̀ ń ṣe wá báyìí so mo fẹ́ kó kó gbogbo credentials wá pẹ̀lú cv ẹ ṣó yẹ. ok kó má lọ di pé bóyá wọn abẹ̀rẹ̀ sí ń lu ẹsẹ̀ kan ẹsẹ̀ kan you understand wọn gbọ́dọ̀ lu wa ìṣeré náà so opportunity lélẹ̀ tí mo ní láti bá ẹ you know ìwọ náà lè darapọ̀ mọ́ wa. kò sí wàhálà kò sí wàhálà ṣùgbọ́n ò ṣùgbọ́n pàdé mi mo really appreciate it gan. okay má yẹ pẹ́ o má yẹ pẹ́ o kò sí táì mọ́ o. thank you so much thank you. afẹ́fẹ́ ń fẹ́ kò fẹ́ gbígbóná bẹ́ẹ̀ dẹ̀ níyà ò tó ń pé ń fẹ́ wá kò mà dáwọ́ iṣẹ́ dúró kò mà sẹ́ni tó lè sọ pé kó má má má fẹ́ láyé yòó ẹni máa ṣì mí lọ́nà kẹ́lẹ́dàá mi máa jẹ́ pàdé wọn ni. àǹfà so ti to ẹ lóhùn. ẹ wọ́n ti dá mi lóhùn mo ti submit gbogbo credentials before. so I'm not lọ ní kí n jókòó credentials ẹ̀ ti wà lọ́wọ́ àbí. ok mo fẹ́ kó fọkàn ẹ̀ balẹ̀ ṣùgbọ́n hmm? wọn pọ̀ dára ẹ̀ tó bá ti tú pẹ̀lú ẹ̀ mo máa wà lọ́fíìsì. ok ok máa wẹ̀ ó ṣe gan. ẹni tí àyàn wá sí ibi. lóòó àwọn náà ṣiṣẹ́ ń bìbá ẹni ọ̀rẹ́ mọ́dà ọlọ́run ṣàdúrà ah, you need to calm down but ìkọ́kọ́ ṣì ń rú mi lójú nínú lísì tèmi rí yẹn mo ló ṣe qualify láti wà ní position yẹn I don't know why that woman ṣe pé ẹni yẹn tó mú yẹn gangan ló qualify but anyway mo need láti calm down you need to be patient ìwọ náà wò gbàtí mi ń wáṣẹ́ gbà yẹn ṣé mo wàhálà tèmi náà go through ṣe gbé mi relé ni. forget about that one calm down. Hmm? mo ṣe náwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan tí mo ṣe lè pè á lè connect ẹ mọ́ wọn who knows. gbogbo ilé tó ṣe yìí it's not the end of the world. my major concern is um, I don't know the reason why àǹtí mo ṣe ń mọ̀ àwọn gan-an wọn àlè sọ pàtó nǹkan tó ṣẹlẹ̀ tán fún mi. Because according to what you said now and nǹkan tí mo fojú ara mi rí, rí pé èmi competent enough láti handle position tó ṣílẹ̀. What dẹ̀ rí everything. Wọ́n rí gbogbo the credentials mi. They even they were happy with me like we are the re ẹni tó máa serve better. Unfortunately for me, ìgbà tí màá tún gbọ́rọ̀ lẹ́nu madam she was just like, no, no, no, no. I was like, after you congratulate me, it's, it's so crazy. But still, no, mi láti wọ́n so. Telling you my my bossy, bossy, Pélé yóò bá bọ́ sí i, èmi máa bọ́ sí i. Mo bí àwọn obìnrin ṣe máa ń wọ ara ẹ̀ ṣá. Kí ló ń ṣe ìyá yẹn lọ? Ṣé kò ojú ń dùn ni? Ṣé kò understand? Ṣé kò kò kò kò? Mo ah, ní appreciate it. I will go. I will. I will put a call through, and I will get back to you. Your money don't move closer to me. I am going to kill myself. Wá para mi. Ṣé tó bá súnmọ́ mi pọ̀ pọ̀ tó bá súnmọ́ mi ò ṣeré mi ò ṣeré mi ò ṣeré ọmọ mi mo mọ̀ sọ pé mi ò ṣeré o. I am going to kill myself. Má para mi sí gbogbo ẹ̀rọ mi nílẹ̀. Mi ò mọ̀ kọ́ tí wọ́n ṣe nílẹ̀ yìí. Don't move closer to me! I am ready to die now. I am ready to kill myself. don't kill me, you can't take me back to where I belong. My parents, you know. Kí ló ṣẹlẹ̀? Ṣé bí báyìí mi jẹ́ yìí? Ẹ̀wọ̀n fi ṣe é bó ṣe bàjẹ́ lójú yẹ́ ẹ̀rí kọ̀ọ̀kan ṣe sí. Kò bàjẹ́, kò bàjẹ́ àbí, ó dìgbà tó bá ń yànjú, kẹ́tọ́ mọ̀ kò bàjẹ́. Okay. Ayọ̀, ayọ̀, mú ìtọ́jọ́ tí mo bí ẹ ọjọ́ tí mo bí ẹ dáre ní ìbò ẹ báyìí mo rí pẹ̀lú ẹ̀dùn kò You are so handsome. You are the best thing I've ever wanted in my life. Oh, ayo, ayo. Ayọ̀, Ayọ̀, Ayọ̀, I love you, my darling. Oh, you want to mi ní fò. omi kò dáa omi kò dáa look at me. look at me look at me ayọ̀ ọmọ ológo ni ẹ. everything will change for good. ṣùgbọ́n. ohun torí kan ni mo bẹ́ẹ̀ máa ń ṣe ní ìdánláre fẹ́ sọ ìkan kì í wọ́n lọ́wọ́ alátakò mọ̀ rọ́yẹ̀ ọ̀nà mi ṣáà ni mo tọ̀ ẹ̀yin náà ẹ̀ tẹ́ pamọ́ náà yìí kẹ̀kẹ́ bá lè já sójú ọmọ ṣẹ́ ń rárá kẹ̀kẹ́. that is my talent that is ẹ bá jẹ́ kí n lò ó ẹ bá fi mi sílẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ lọ. Ah. ṣé ah, ọ̀rọ̀ yóò máa fọ́ ni you needed to see the way Ayọ̀ was bragging pé òun máa para òun ṣe ló ń lébùrù kọ̀ọ̀kan mọ́mi àti mọ́mi mo gbọ̀bẹ lọ́wọ́ ẹ̀ tí mo wá jókòó mo wá pé tí mi ò bá sí lójú ẹ̀ ń kọ́ what would have happened wọ́n mi lè mú tí mo mú tì ó wá ń sunkún àánú ẹ̀ wá ń ṣe mí èmi gan mọ̀gbà tó mi bẹ̀rẹ̀ sí ni máa yọ lójú mi cause mo mo like ewa mo like bọ̀dá mi gan he was just crying like a baby ó lóun fẹ́ para òun lóun fẹ́ para òun wọ́n mi wá ní láti bẹ̀ẹ́ wọ́n tù wá ṣàṣe gbogbo tó yẹ ká ṣe fún ká tó lè rí ọ̀bẹ yẹn gbà lọ́wọ́ ẹ̀. I feel for him but gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà dáàdì náà lẹ́bi ń bẹ̀ because that is not taking it easy on him as in it's just too harsh on him and báwo ni kí kéde ọkùnrin bẹ́ẹ̀ kó ṣe tán kókó máa wáṣẹ́ kó máa ríṣẹ́. ọmọ kókó easy no. náà tabaníkà rò ko easy láti kí n da gatin days wa ta fi lọ primary secondary university ta tún fi serve gbogbo stress àwa go through yẹn kán wá ní kò sì ṣe kò lè make sense now so mo understand reason to ṣe ṣe báyìí but not the same kíyàn fẹ́ parẹ́ kọ́ ni solution suicide kọ́ ni solution now. àbí kí ló ní mo wí. yọ̀mádé tó bá kí ṣe pé agan fẹ́ ṣiṣẹ́ company daddy ṣó easy náà ni it's not easy and obìnrin ni obìnrin lèmi ọkùnrin ló máa gbé wa sílé o òun máa gbóbìnrin sílé ni ó máa fìdí ìyàwó máa fìdí ọmọ. ṣé mo nǹkan èmi fi pé bí a kò lọ wò ó lókè kọ̀sọ́dọ̀ ẹlẹ́mi tí ń bọ̀ báyìí kó má di pé mi nìkan mo kàn án jẹ́ kó mọ̀ pé mo ti sọ bó ṣe ń ṣẹlẹ̀ fún ẹ so that I can just go check on you. wọ́n gbàgbé rọra katapila lọ́mọ. ọ̀rẹ́ mi ó máa tójú sùn mi sórí mo rò lọ sọ́tún mo rò sósì mi ò mọ nǹkan tí ayọ̀ lè máa rò débi wípé ó fẹ́ para ẹ̀ ah ẹ̀rù ń bà mí ọ̀rẹ́ mi ṣé wàá rí láti ọjọ́ yẹn mi ò kí lè fi sílẹ̀ sínú ilé a máa ń jọ wà ní nǹkan ṣe rámà bàmí pé kó má tẹ̀ lọ gbé nǹkan jẹ kó má lọ gbé nǹkan mu ẹ ọ̀rẹ́ mi ṣàánú mi má má jẹ́ kí fojú sunkún ọmọ ah ṣé tẹ́lẹ̀ mi tẹ̀rọ wípé bóyá ọ̀rọ̀ ṣẹ̀ ni nítorí ìgbà míì tó bá gbà síṣẹ́ lé ni kó resume lọ́la tó múra tó lọ resume bó bá ṣe ń dé trans office báyìí wọ́n á pè é ni wọ́n ní bó ṣe mistake bóun kọ́ ló ní tó fún un wọ́n á tún gbà lọ́wọ́ ẹ̀ mo rò pé bóyá ogun ayé ni bóyá wọ́n ń sàsí ni. Hmm. bàbá yìí náà tún gbìyànjú gbogbo iná pàbó ló ń já sí bóyá yìí náà ló ń rò. ìmúdè róróró títí kò sẹ́ni tí mo ṣẹ̀ mi ò sọ pé kí ti ọmọ làkejì mi kó má dáa kódà kódà kódà kódà lèmi máa ń gbàdúrà ẹ lójoojúmọ́ fọmọ tèmi àtàwọn ọmọ tó bá kù ọ̀rọ̀ mi ṣàánú mi. kí la Yorùbá rò tí wọ́n fẹ́ẹ́ fi parẹ́ ó dà kò burú ní church wa a máa ṣe revival so gbogbo tó bá mind kí n máa lọ bá pásítọ̀ mi torí èmi ẹ̀ mọ́ náà bò mí lẹ́yìn àdúrà àtàwẹ̀. ọ̀rẹ́ mi mi ò mind kò síbi tó sọ pé ká lọ tí mi ò ní tẹ̀lé ẹ ẹ̀mú kan tí n bá kò ṣe sí ilé ń pè wọ́n lójú ilé ẹ̀kọ́. ẹ o ti rán mi. ok. hello daddy. Ah, ẹ káàsán sir. yes sir. yes sir. wọ́n wà sir. olúwa ṣeun. bẹ́ẹ̀ ni sir. ẹ dáníkan tó ń tẹ̀ jẹ́ kí n pè yín. èmi àtọ̀rẹ́ mi kan fẹ́ wá bá yín ni mo fẹ́ mọ̀ọ́rẹ́ mi wá bá yín bẹ́ẹ̀ ni sir. ṣé a lè máa okay bẹ́ẹ̀ ni okay okay wàárọ̀ ọ̀la lágbára ọlọ́run èmi àti ẹ̀lẹ́ máa jí rí bẹ́ẹ̀ ni sà ẹ ṣe dáàdi yes sà ẹ ṣe sà yes sà ó dàbọ̀ sà alright sà wọ́n láàárọ̀ ọ̀la tó máa jí wá bí ọ̀la àjọ lọ ọlọ́run kò ní ṣàmú alẹ́ àbíkú àgbà. alágbára ah, ọlọ́run. a ní fojú sunkún wọn. àmì o àmì àmì àmì àmì ò ní fojú sunkún ọmọ o. mọ́mí ayọ̀ mọ́mí ayọ̀. ah extra. ma ẹ ká sọ ma. báwo ni dẹ. yes ma. ṣé wa ṣé kò sí. Ah, sí ma ẹ jọ ma ma n fẹ́ sọ nǹkan fún yín ma. Eh, kí ni dẹ. ṣé rí ọmọ yẹn ayọ̀ yẹn ó wà talented kan wow extra <laughs> thank you darling no ṣe èmi ló fi jọ. mo lè ti fẹ́ san kankan ma ẹ ṣe jẹ́ kó kọ́ ṣọ́wọ́ ó má tiẹ̀ kàwé rárá. kó kọ́ iṣẹ́ ọwọ́. bẹ́ẹ̀ ma. kó má lọ school. bẹ́ẹ̀ ma. kó kọ́ iṣẹ́ ọwọ́. bẹ́ẹ̀ ma. Esther ṣògbádùn. mo wà ókè ma. iṣẹ́ ọwọ́ kọ́ iṣẹ́ ẹsẹ̀. that is my talent. ẹ bá jẹ́ kí n ìṣòro ìran mi bá nìyẹn o sínú ayé o kíkan má ṣe ṣe nǹkan tó yà mí lẹ́nu wípé mi ò ẹ́fà mọ̀ wípé ọlọ́run bá lè lo owó ọmọbìnrin yẹn nítorí gbogbo apátápátá la mọ̀ ládùúgbò ẹ̀mọ́ tó máa ń pè ní ọmọ àwọn ṣàkùṣàkù wọn ọmọ ṣẹpẹtẹ́rì ọmọ tí wọ́n pé tí òbí bá bá wọn sọ̀rọ̀ wọn kì í gbọ́ràn sí òbí lẹ́nu rárá ni so òun ló jẹ́ kí n má ka ọ̀rọ̀ ẹ̀kún. Ah, kò rí báwọn ọ̀rọ̀ ọlọ́run ó lágbára gan kò sí ẹni tí ọlọ́run ò lè lò hmm. tó bá fẹ́ ṣiṣẹ́ rẹ̀ dánẹ́lì gan gbà tó wà nínú kìnnú bọ́lá ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó kìnnú kankan fẹ́ nù kálá ó lè lo aṣẹ́wó láti lè bá fi chíńjì ọkàn yẹn. Hmm. Hmm. tó bá dìgbà míì tẹ bá ríru nǹkan báwọn èyí á máa lọ sọ́dọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run láti tọ́yàn sọ́nà lórí rẹ̀ mo sì mọ̀ pé ọlọ́run ó gbọ́ àdúrà wọn tó bá dìgbà míì ẹ máa fi tó àwọn èèyàn létí ni. so pastor bàtí gbogbo ọ̀rọ̀ yìí ti wá rí báyìí kí ni ọ̀nà àbáyọ kí ni a lè ṣe. kò sí ní tọ́lọ́run ò lè ṣe ọlọ́run dáa sí wa gan-an kò sí ẹni tí ọlọ́run gbàgbé ṣé wọ́n ti jábèsì inú bíbélì wọ́n bí pẹ̀lú ìbànújẹ́ ọlọ́run sì yí ayé rẹ̀ padà sí dídùn hmm. tí ọmọ yẹn náà bọ́lọ́run ti ṣe tiẹ̀ náà nìyẹn. ṣùgbọ́n ẹ ní láti gba àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje kì í ṣe ẹ̀yin nìkan o àti ọmọ náà àti bàbá rẹ̀ ṣòtí ó tún wá pò kankan o ọmọ yẹn ẹ níbi láti pè é láti ṣàlàyé fún un gbogbo bí ìrìn ẹ ṣe rí bẹ́ẹ̀ ṣe dàrin àjò rẹ̀ rú ẹ ní láti ṣàlàyé fún un kínú rẹ̀ ó lè bá a dùn sí yín délẹ̀délẹ̀. bí bàbá ti ṣàlàyé fún un lágbára náà àdúrà wa àdúrà ó gbà lóko náà. nǹkan tí mo fẹ́ sọ ń wọ ikú máa yà ẹ́ lẹ́yìn àwọn lákòókò. mo fẹ́ tọrọ àforíjì látọ̀dọ̀ ẹ̀ torí èmi àti bàbá ẹ̀ àti ṣe é bá a ṣe ṣe ẹ náà la ṣe ṣe ẹlẹ́dàá ẹ mo fẹ́ kó jọ kó dáríjì wá. kí lẹ ṣe fún mi. nítorí èmi àti bàbá ẹ ládà ìrìn àjò ayé ẹ rú. ṣúrí nígbà tí èmi àti ọ̀rẹ́ mi tá a lọ sọ́dọ̀ pásítọ̀ ni pásítọ̀ sọ fún wa mo dẹ̀ rántí dáadáa wípé ńgbà tí mo wà ní kékeré ẹnìkan jíṣẹ́ yẹn fún mi wọ́n ní ká jẹ́ kó kọ́ iṣẹ́ ọwọ́ àmọ́ èmi rò wípé iṣẹ́ ọwọ́ pé nǹkan dọ̀tí ni pé tí èmi àti bàbá ẹ̀ pé ká rán ẹ lọ síléèwé nítorí kò ní speak well tí èmi kàwé tí bàbá ẹ̀ kàwé tí àwọn àbúrò ẹ̀ náà wá kàwé tó á jẹ́ pé ìwọ nìkan ṣoṣo ló máa lọ kọ́ṣẹ́ mo láṣẹ fárígà tá a ṣe sọ pé dandan dandan dandan mo gbọ́dọ̀ kàwé láì mọ̀ wípé nǹkan tí ẹ̀dá máa dà ní ayé yìí Ọlọ́run bá ti mọ̀ kó tó di wípé a bí ènìyàn sílé ayé. ẹ̀yin àti dáàdì tọ́ni ìrìn àjò ayé mi upside down. ọkọ mi kó bá lè dá fún ẹ náà ni kí ni mo ṣe fún yìí kó bá lè dá fún ẹ láti ṣe gbogbo ilé tá a ṣe yìí àmọ́ ipò máa padà wá rí báyìí jọ ọkọ mi jọ wọ́n ló bá ní o kò tí ì bàjẹ́ rárá o kò tí ì bàjẹ́ kò sí nǹkan tó lòun ò lè ṣe kò sí situation láyé tó lòun bá ò lè yí padà pásítọ̀ dẹ̀ sọ fún mi ní pé tí wọ́n bá lè gbà àtàdúrà tèmi náà bá lè gbàwẹ̀ àtàdúrà pẹ̀lú dádì ẹ pé gbogbo nǹkan tá a fẹ́ pátá lọ́lọ́run bá máa ṣe fún wa. Ah. jọ̀wọ́ jọ̀wọ́ dáríjì wa àmọ́ mọ̀ eré kó lè dáná là ń sá. Wow. tó rò wọ́n lè ṣe o time dẹ̀ ṣì wà ọkọ mi wò ó sórí right now ẹ iṣẹ́ tó bá fẹ́ kọ́ mo fẹ́ kó o sọ fún mi èmi gẹ́gẹ́ bí ìyá ẹ̀ máa ń mú ẹ débẹ̀ máa dẹ̀ fà ẹ́ lé ọ̀gá ẹ̀ lọ́wọ́ ìrìnàjò ọkọ mi iṣẹ́ olówó ẹ̀ kọ́ má bínú má bínú ọkọ mi. bóyá kí kí n lọ kọ́ padà Peter. yes àbí fọkànáísà àbí ẹyẹ tẹ máa easy ibi kakọ fẹ táyà ni ìgbà mélòó máa mọ. fọkà ọfọkà ok ẹmu ti gbọ́ ṣebí tó bá bẹ̀rẹ̀ sí ní. mami that is what i want to do that is what i choose to do allow me to do what i want to do mami. pé pé tó bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ táyà ń sìn fọ̀npọ̀ ń fẹ́ táyà òun náà bẹ̀rẹ̀ sí ní tatáyà fọ̀npọ̀n ta táyà àbẹ̀ sí ní kó táyà wọlé sí nàìjíríà láti tà ń wà òkè ń wà òkè ọkọ mi. ó tẹ̀ jẹ́ bọ́ka yẹn náà ó máa fa àlùbáríkà sọ́wọ́ mi ìṣoríire ń bẹ̀ náà ẹ wọ́n ṣoríire. jọ ọkọ mi jọ wọ́n ti wà. ìjọba lọ́wọ́ she should be the old one out. èmi náà ti gbà pé béèyàn kàwé yóò kàwé ìyẹn ò túmọ̀ sí pé ìyẹn ní ṣe rere ìyẹn ah, wá ṣó rere náà ni ọmọ tó ṣe ní ìjìnlẹ̀ ní lẹ́bùn ẹni kálí bá hello hello Mr. Kayode ẹ ti ń ṣẹ́ mi báyìí báyìí o ẹ̀ ń ṣẹ́ mi náà mo dórí ilẹ̀ yẹn ń sìn kó tiẹ̀ ti bẹ̀rẹ̀ nǹkan kan bíbẹ̀ but this wasn't what you told me now nǹkan tẹ́ sọ fún mi kọ́ lélẹ́yìn náà. No, no, no, no. I'm not happy about it. To be very honest with you, I'm not happy about it. Uh, uh, kẹ́ eh, máa sára yín kiri kẹ́ máa sára yín kiri lórí street lẹ́mọ̀ Káyọ̀dé Àlùbáríkà Káyọ̀dé Àlùbáríkà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀jọ̀ba yìí sọ̀yẹn ni kẹ́ ẹ ṣe o ẹ̀jọ̀ ń torí Ọlọ́run okay later. Hello? Hello, sir. Oh, Mr. Smith. Well done, sir. Ye yes, sir. Two nights ago ni mo sir. Yes, sir. Thank you very much, sir. Oh. Yeah, another artwork. New this okay, fine. Ah, no problem. I'm ah, mo dẹ̀ fẹ́ promise I àwọn designs tá máa a wá fún this time. Ó máa find you àwọn previous ones tá ti ń kó wá Thank you very much at least for the patronage from day one. I really appreciate it. Thank you, sir. Okay, that's not going to be a problem, but ẹ I ẹ máa need láti fún mi time di ìrọ̀lẹ́ ọ̀la. Thank you, sir. Hello? Yeah. Um, listen to me, Mr. Smith, One ṣe pè mí tán sí ni. Yeah, if I want need I àwọn artwork kọ̀ọ̀kan àwọn good designs mo lè sọ fún wọn pé tó bá ti di ìrọ̀lẹ́ ọ̀la pé máa make sure pé a deliver fún wọn. try láti wá rí mi ní ìrọ̀lẹ́ yìí ọ̀ kò jí wá láàárọ̀ là ṣùgbọ́n jọ má disappoint me because èmi kò ní fẹ́ ká disappoint wọn. Oh, okay okay no problem later. Ah bàbá ogun kan tẹ́ ń ṣe yìí ìrora pààlà máa ma para bí kẹ́ tó bẹ̀rẹ̀ foundation ní bíbá ni mo ti máa mark register. alaye alaye ní sùúrù mo sọ fún ẹ pé tó gàba ti bọ́ síta wàá rọ̀gà. kò sí wàhálà. ànàfi ṣé o lè lọ kó padà kó fún mi náà bẹ́ẹ̀ kí ìpè tó bá di bọ́ta. ṣé bóyá yẹ kó máa lọ nìyẹn nìyẹn lẹ ní wàhálà mi pọ̀. ẹ ní sùúrù iṣẹ́ yìí ọwọ́ ẹ ló máa bọ́ sí kò ní kò ní sùúrù. gbogbo iṣẹ́ tó yẹ kí èèyàn ti ṣe gbogbo àwọn supplier yẹ kí ẹ ti gbé fáwọn èèyàn. ọkọ̀ máa pariwo lé mi lórí ní sẹ́ẹ̀tì mi. ta ni mò ń wò yìí ayọ̀ Bayo. Ayọ̀. Bayo. Bayo. Bayo. Bayo. Oh, Bayo ṣé wò lélẹ̀? It's been a while. Wí wí wí Bayo. Kí ló ṣe náà? Bayo. Bayo ti pupa o ti pupa báwo ni ti ṣe wé face wí dó. Mi ò ń gbé Naija ni hardly ni màá fi wà Nàìjíríà o mà abroad now snow gbogbo ẹ̀ mọ́ra wọn. Ṣẹlẹ̀ kí ló wá ṣe bí? Báwo ti lè dùn yẹ? Ibi wá ṣe wá ni. Ọmọ òkè jẹ́ kí sáré já ẹ̀ tán. Sori ibi ìbàyẹ̀ tó ń wò yìí kọ́ tó bẹ̀rẹ̀ foundation ni màá mark register gbà bẹ́ẹ̀ gbogbo ẹnjìnìá yìí ọlọ́run ọkàn máa ń ṣe bí olórí burúkú ni o ah! èèyàn tó dáa ni wọ́n gbà mí o ó ti yẹ bọ̀ mi kàn mí mo fún ọ lẹ̀ mo gbà fún ọ ó ti yẹ nísìn ọmọ sọ fún mi pé ọ̀gá tó ní bíbá ó wà round lẹ́nìí ọmọ sọ pé ẹ kémi máa ní sùúrù àbí kí n lọ kí n para mo ní níbo ẹ á fẹ́ tó Monday wà mo á jẹ́ kó yé wọn pé eléyìí lẹ́nìí yìí mi gbọ́dọ̀ fojú kan gà pé gbogbo àwọn artwork inú ilé everything máa tiẹ̀ ṣe gbogbo tiles lọ ti lọ ti supply tán kí ló fẹ́ kí n ṣe. ayọ̀ ní sùúrù mo wá ṣọwájú ayọ̀ what is wrong with you. adébọ̀bí program bọ̀bọ̀ ìṣòro bọ̀bọ̀ ìṣòro ó sì máa fún mi lóhun tó fún mi lóúnjẹ kan tí mò ń jẹ àwọn ọkọ lọ́nà ìbá yìí. àṣọ òṣèré ni ló ń sọ̀rọ̀ bí òyìnbó ìlú ọ̀gá abọ́lẹ̀ mi àwọn àṣebẹ̀ jà rẹ̀ ẹ̀jìnà ìwà ń pọ̀ ga. ọ̀gá mi lè lọ́nà ìbá yìí. I own this building kí ló ń ṣe ẹ́. Ayo, kí ló what's going on. I want to ilé engineer. kí ló ṣe ẹ́. ayọ̀ wọ lórí ilé. jọ̀nà jọ̀nà popsi ńkọ́ momsi ńkọ́. No, no, no, no, no. I, I really don't understand what's going on right now. But you don't have anything. At work. I don't have anything. I don't have anything. Bayo. Bayo, what? o lè believe pé artwork tó kọ́ mi ní school nígbà yẹn òun ni mo fi dèèyàn léni o yeah that's what i do basically and most times mi ò kí n sí ní Nigeria because man travel abroad clients mi most of them they are abroad but kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. it's a long story ó ṣe mí Báyọ̀. i think i understand i understand ẹ wo ẹ parí iṣẹ́ tẹ̀yìn ṣe lé o wo bíbáyìí we need to suspend everything for now yeah please we need to suspend everything ẹ sà mr kasali ni ó ní owó wọn máa gbalẹ̀ ní sà. this person you looking at made me who i am today so don't tell me one mr kasali or something Money. suspend everything for now what's wrong with you. ah. ẹ̀gbọ́n ṣe mí ẹ̀gbọ́n kò ní kí n bá ọ̀gbìn màmá mi bàbá ọ̀gá mi ló bẹ̀ gbọ́n no it's okay it's okay it's okay. ọmọ ọmọ ẹjìnìyà tó ẹjìnìyà mi gbọ́n ju kòtò. please i don't want to hear we let's go that's my car jáde lọ. ṣé tẹ̀lé yín sà kí eh? tẹ̀lé yín. ẹjìnìyà oh, thank you. ọ̀rẹ́ sà ah. láàrin ìṣẹ́jú mélòó sínsìn ẹ tí mo ń pè ní orúkọ tí mo pọ́nà fún sìn sáré pè ní bọ́dà láàrin ìṣẹ́jú kan á ìṣẹ́jú lọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run jọ o àbí tó bá wà báyìí gbọ́ mi ọlọ́run ẹ ẹ kí n mú un lára àánú ọlọ́run tó gbà mí. abu. kò ṣe ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. I really appreciate you. Oh, yeah. Mm? orí àìmọ̀ èèyàn tá a máa ṣoore fún tán kì í mọ yìí ẹ̀. I look at you, you're doing well. Thank you. Eh? We realize pé ọmọ mi ló kọ́ ẹ bọ́n ṣe ń pẹja. Wá fẹ́ fi ẹ̀mí ìmoore hàn. Yeah, I'm support. Don't worry. Ẹ whatever tẹ́ bá jọ fẹ́ ṣe. I'm full in support. Èmi náà mo appreciate ẹ̀yin náà sir at least for letting him this opportunity. Sherry at times um, believe them in ni wípé kò kí ń ṣe nǹkan téèyàn bá study ní school nígbà míì lọ́nà téèyàn máa ń gbà là o ẹ wò báyìí ń we both did met and math in school metallurgical and material engineering it has nothing to do with the artwork and crafting but hey, imagine we buy a talent tóun ní ni and mo envy a gan nígbà yẹn and started learning but boom tí kò ṣe take a serious àbóyá yín ilé ẹ̀dẹ̀ jẹ́ follow ẹ̀ sá but thank God thank God yeah. at least things are still in place then if nípa document traveling ẹ̀ um, we are processing everything as soon as the ẹ bá ready máa jẹ́ kó gan so yeah and I have the strong belief wípé in no time sir ah, he would become someone that the whole community and the country would want to reckon with ẹ i things will turn around because I know he has got the talent thank you very much sir. thank you yeah yeah he's a proud son I love him so much. Mm? lọ́kùnrin pé àwa pàpà ń gbà mí a máa fẹ́ là lọ́mọ lọ́wọ́ you see tí n bá kàn wọnú living room má di tó kàn já pépà sílẹ̀ tó ń lóun ṣe drawing out but what is all this rubbish ní ọdún tó kọ́ tí mo fẹ́ kó ṣe kọ́ nìyẹn bọ́ pẹ̀lú gbogbo nǹkan tó ti sọ fún mi and the way you look I think mo ti consider mm? that's my boy. Um, well done sir one our clients mo expect in the office lẹ́yìn so I just had to be here today kí n lè bá yín sọ ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ayọ̀ àfà báwo lè máa jẹ <laughs> ṣé kí n wá pick ẹ nírọ̀lẹ́ oh, ká jáde. Ah, ah, no no ah, you can go with my new car. daddy. yeah. your jiwa gan. ayọ̀ my son. èmi ayọ̀ kí n gbé jáde daddy. you can go with my new car mọ́tò ti ṣẹ̀ṣẹ̀ ra yẹn gbé i've got enough of gas in it to my bed ẹdẹ anywhere tó fẹ́ lọ. oh my goodness <laughs> thank you so much daddy. ṣé kí n thank you daddy. ọ̀rẹ́ mi inú mi dùn fún ẹ gan-an. na so na so bó ṣe ń lọ gan nìyẹn you know what i'm saying. òyìnbó náà ti dára rú òyìnbó báyìí. yọ yọ orí mi ò ní sọ òyìnbó you know what i'm saying. <laughs> orígun jaasi Ọlọ́run mo ní pàrọ̀ fún ó ti wà nù blood mi. Ọlọ́run ọmọ mi wá ṣe. actually sori pàtàkì um, mo dé ẹ bá ṣe yẹn ó yẹ ẹ sìn àwọn òyìnbó yẹn kàn worship mi ni ọkàn kẹmi lójú ń kẹmi ni mo ń wé kí ló ń ṣẹlẹ̀ mọ́ mọ́ as a matter of fact òní belief pé báyọ̀ òun ló lọ mú lára àwọn artwork tí mo ti ṣe nígbà tá a wà ní school gbà yẹn òun ló lọ park gbogbo ẹ̀jọ́ ló lọ pile ẹ̀jọ́ ó fà lọ ṣe everything ó dẹ̀ kó lọ sí embassy ṣé nígbà tá a débẹ̀ báyìí ọkàn pọ́n mi lé ló ń lójú ló ń ni mo automatic visa lọ fún mi wọ́n grant mi straight ni pé okay máa bọ̀ bó ṣe wọn bí ṣe wọ́n bá ẹ sọ̀rọ̀ yìí àwọn iṣẹ́ tí mi ò ti deliver fún wọn lára àwọn iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn tọ́kọ̀ rí picture ẹ̀ wọ́n jẹ́ kó máa yé mi pé àwọn máa sanwó ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ló ti ń sanwó ẹ̀ fún mi. wait iṣẹ́ tó o ti ṣe o ti gbowó ẹ̀. yeah as i'm talking to you i'm financially buoyant i'm financially buoyant. tó bá ń gbọ́ i am financially buoyant as in buoyant apá mi tún ti ga sí gbogbo yín náà sọ pé mò ń ṣègbéraga mò ń ṣègbéraga ìgbéraga ṣe bẹ̀rẹ̀ sí ni. jẹ́ kí wọ́n á ja ẹ̀ ṣé hip hop sì mi mo sọ fún wọn wípé my boss tẹ́lẹ̀ wọn ọ̀rọ̀ péré ni mo ń ṣe by the time tó gbọ́ gbogbo ìròyìn yẹn it was it was like i'm proud of you son i'm proud of you son he is my son Pop pọ̀sí mi sọ yẹn pọ̀sí mi tó yẹ pé tó máa sọ̀rọ̀ sí mi níṣojú àwọn àbúrò mi anyhow now mo ti di bọ̀ fan ni wọn Fan fáàn ni wọn báyìí fáàn ni wọn ha ọ̀rẹ́ mi in fact i'm so happy for you. ah oh, thank you very much my brother thank you very much. gbogbo hard work tó ti pa àti tipẹ́ olúwa fi padà sọ ẹ́ dolóríire yìí. ọlọ́run Ah, kí ló tèmi gan náà ò ṣe lọ kọ́ṣẹ́ ọwọ́ náà. at this age ah, ah, ọlọ́run máa ń yọra para sí burúkú. ẹ náwó náà wò náà iṣẹ́ owó tó kọ́ yìí wo bí tó fẹ́ ba èdè nsìn. bọ̀bọ̀ àníkó bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ ṣé o ò rí pé o ti ń ní irun funfun lórí ni. ìyẹn ò má tà náà èlò ló ń fún mi ibi tí mo ti ṣiṣẹ́ yìí èlò ló ń sọ fún mi. àwọn afarúgbó ara kọ́ṣẹ́ òun pa owó. tó bá ṣàti máa gbàgbé mi o o máa ní láti máa send owó sí. mi ò lè gbàgbé ọ àlàlà mi ò kàn lè send owó sí ẹ. <laughs> wọn pa àtijọ́ wà láti ilẹ̀ ni. ah ti bá send owó sí irú wọn bí pé mo ń pọnmi sínú kànga ni. adémi àti ẹjọ́ ń jìyà bọ̀ ni. ìwọ sọ́fà ìwọ <laughs> sọ́fà gangan ló yẹ kó pé kórì ló yẹ kó pé <laughs> ìwọ sọ́fà ìwọ tó fresh ah oye wà ẹ wọ́n gangan ló yẹ kó máa gbé ní Mr Fresh. ẹ kò sí wàhálà kó wà ní báwo ló wà lọ́wọ́ ẹ ẹ mo àbí ah, ṣe wà yìí mo lè gbéra um, tí màá lọ lálẹ́ màá lọ lálẹ́ ó máa ń fi kàdó díẹ̀. that is my talent. ẹ bá ń jẹ́ kí n lò ó ìṣòro mi máa ń yẹ ó ṣe é wáyé ó kíkan má ṣe ṣì ní lọ́nà ó. wọ́n ń torí kan ní mọ́ bẹ́ẹ̀ dá máa ń ṣe ní ìdánláre fẹ́ sọ ìkan kì í wọ́n lọ́wọ́ alátakùn mọ̀ rọ́yẹ ọ̀nà mi ṣá ni mò ń tọ̀ ẹ̀yin náà ẹ̀ tẹ́ pámọ́nà yín kẹ́ lè já sójú ọ̀nà ọ́ ṣe ń rárá kéńgẹ́. that is my talent that is my talent. ẹ bá jẹ́ kí n lò ó ẹ bá fi mi sílẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ lọ. ṣòro mi máa ní ẹ o. sí ah. ìwáyọ̀ sí ìwáyọ̀ kí n kò ṣe ṣe lọ́nà o. afẹ́fẹ́ ń fẹ́ kò fẹ́ gbígbóná bẹ́ẹ̀ dẹ̀ níyà ò mọ̀bi tó ń gbé ń fẹ́ wá kó má dá. thank you